وعلى آل بيتي وعلى أزواجي وذريتي كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيتي وعلى أزواجي وذريتي كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف وبعد الله سبحانه وتعالى tó ń ṣọ́ adéwà báyìí láyọ̀ àǹdẹ ọba náà kú lọ́rọ̀ ẹ̀mí wa lórí dáadáa kọjá ká tán rí pẹ̀lú rẹ̀ kó gba lẹ́sìn lọ́wọ́ wa kọjá ká bá níbi tó lérè mo ní fara hàn torí pé à ń fẹ́ àwòkọ́ ọmọ láàárọ̀ yìí nílùú ìbàdàn ìyẹn hajimote antoni tí a máa ń pè ní israel choir afẹ́ àwòpakọ̀bí rẹ̀ lẹ́nu tí mo dẹ̀ gbọ́dọ̀ wà lẹ̀ torí àná àbúrò yà wù <laughs> so but ibi iná pàtàkì bí tẹ̀ sí pé ká yọjú ká gba àwọn ìbéèrè bíi mélòó kan ká tó bọ́ sọ́nà ká ṣe yọjú náà díẹ̀ tá a bá ṣe kọba adẹ́rẹ́ bá sọ ní púpọ̀ kò fi sábàbí orí fún aláyé níbi àti ní gbangbajọ́ ìgbìnlẹ̀ ọ̀kí àrùn náà يا أبا خديجة ماذا عندكم من العسيرة Naam, àwa tí a bá láti ọ̀dọ̀ àwọn ìyá wa lókè àti àwọn àti wa, àwọn àbúrò wa, kan fi béèrè wọn ránṣẹ́. So now, one, two, three. Okay. Well, okay, four, sir. Sure. Assalamu alaikum. Ẹ̀yẹ̀ sàrẹ̀ ń pa ìrun fájúyìn pípé. Báwo ni méjèèjì yẹn, báwo ni pípé ẹ̀sẹ̀ rí? Èwo ló ṣíwájú, èwo ló ṣìkejì? ọ̀ṣẹ́ náà sallallahu alaihi wa alihi wa sallam ó ní ìran àkọ́kọ́ láti jí ẹni tó fẹ́ gbàwẹ̀ àti ẹni tó fẹ́ dìde láti ṣe pẹ́pẹ́ ń furu fún ọba adẹ́dà ó ní tẹ̀kejì láti kírun so tẹ̀kejì bá a ṣe máa ń pè nọ́mà ìyẹ̀mú ni wákàtí márùn bẹ́ẹ̀ ni ara bọ̀tà kọ́kọ́ a fi as-salatu khayrun minan nawm a fi kún bó ṣe rí mu but a rí position mi kí ni position nínú àwọn afáwa sọ pé ìran tẹ̀ táǹpẹ̀ ní ẹ̀kejì nǹkan oníta kọ́kọ́ wípé ìkọ́ mà ní ẹ̀wọ̀n ẹ̀kejì torí wípé òjíṣẹ́ lásìlá àṣọlá ń sọ wípé bẹ́ẹ̀nà kúlì àzànẹ́ àṣọlát láàrin àzán méjì ìrún wà ìrún káyọ̀ náfìlà bọ̀tí ibi tí ìṣkáàlì wà ń bẹ̀rù ṣe pé tí wọ́n bá ti pe irun yẹn àyè máa lè jẹun títí tí wọ́n fi ṣẹ̀kọ́ mọ̀ yìí ní òpẹ́ níbọ̀dù sọ̀rọ̀ nínú àwọn afá tó ló fi jẹ́ pé bó ṣe wá lákọ̀ọ́kan ìrìn náà kára sílẹ̀ bẹ̀rẹ̀ tí ó bá jẹ́ pé bí aago márùn-ún la fẹ́ pètà kọ́kọ́ ká ṣe as-salatu khairu minan nawm torí ẹni tí ò bá tí jì kó tètè máa múra láti ṣe pẹ́pẹ́ ń fúru tàbí láti jẹ sàárì ìrun ẹlẹ́ẹ̀kejì bá a ṣe ń pe nọ́mà ìrun wákàtí márùn bẹ́ẹ̀ náà láti nà ọ̀dà ààrẹ. Thank you. Salamu alaikum wa rahmatullahi wa dada ta kari galibu dada. Na, bẹ́rẹ̀ mi ni pé, bàbá fẹ́ yàwó. Bàbá fẹ́ yàwó. Ó níyàwó. Ló, ó ti níyàwó tẹ́lẹ̀, ó ṣọ́ àwọn ìyàwó ẹ̀ ó ṣáàtù ó sọ́dẹ̀. Àwọn ìyàwó ti lọ́dẹ̀ ó ṣùṣọ́ àfẹ́ yàwó mi. Ó níyàwó mi, ó níyàwó tuntun. Ó ṣe ápùdó lè kàrẹ̀ fún ìyàwó tuntun yẹn.

bẹ́ẹ̀ wá di pé ẹjọ́ mẹ́ta wọ́n sọ fún pé ó pe àwọn fámìlì ẹ̀ nílùú pé nǹkan báyìí ló ń ṣe òun ó wá sọ àwọn fámìlì àwọn sọ fún pé kó yẹra fún ilé nǹkan ló ń ṣe òun kí ló ń ṣe ó ní òyì ìkójú kan máa kó òun wọ́n ní kó yẹra fúnlé yẹra fúnlé bí bó yẹra fọ́kọ àbíkọ́ bẹ́ẹ̀ ṣá náà ṣáwọn dókítà ní ẹsọ bẹ́ẹ̀ òun ṣáwọn dókítà ló pé lọ torí gbogbo nǹkan ló ní expert lórí rẹ̀ tí wọ́n bá ń ní nìsí èmi mo sá ní inú mi àbíbẹ́ ẹ̀kọ́ èmi mo ní inú mi máa pe ọ̀rẹ́ mi dókítà lẹ́rọ mi máa ní kí ló ń ṣẹlẹ̀ àṣẹwà máa ń tajú ni a máa ń ta ọgẹ́tì tàbí dókítà Abdul Hakim irúrun mi ò wọ́n lè bá débi pé á ẹ mú wa ká lọ ṣe test ká analyze tàbí tọ̀ káwọn tó mọ irú oògùn tí ó bá mi lára mu kì í ṣe yẹn nìkan ó tún ni age káwọn fi mọ ó tún béèrè ṣé ẹ ní ọ́nsà abẹ́ ẹ̀ ní ọ́nsà káwọn fi mọ oògùn tí ó ṣe déédéé ara ṣe máa ń ẹ̀mí náà máa ń sìkì bẹ́ẹ̀ tẹ̀mí wá le ju tara lọ tọrẹ́ mi ló ń darí ara ẹ̀mí máa ń sìkì ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ mójútó ẹ̀mí tí ọba mójútẹ̀mí ara ò ní ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe iṣẹ́ wo la fẹ́ kó ṣe kọ́rọ̀ fún ti ọba adẹ́dàá bọ́ba adẹ́dà ti fi rójìṣẹ́ náà sallallahu alaihi wa alihi wa sallam tí ọba ti rọ̀ fún afọ́ olórin ní inna fi jahannama síjìnù man àsọ́ọ́hù ẹni tó bá yapa sí Muhammad sallallahu alaihi wa alihi wa dájúdájú jahannama lẹ̀wọ̀n tí ó wọ́ bẹ̀yìn kọ́lọ́n wọ́yà wáyà ló fi jẹ́ pé súnà lélẹ̀ súnà lélẹ̀ súnà lélẹ̀ ààbò ní fẹ́ẹ̀dà wípé báyìí là á ṣe lò gbèsè ayé wa tí ẹni tá à ń tẹ̀lé súnà rẹ̀ yìí tá a fi wà pọ̀ pẹ̀lú rẹ̀ níbi tó wà níbo ló wà. èyí tó ga jù nínú firdaus torí ó ní almaru ma'a man habba èèyàn ìyí máa yóò wà pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ sí ní níjọ́ gbẹ̀ndà ó ní torí ọ̀kan náà tàbí ní ah, a máa fẹ́ràn ẹni rẹ̀ bọ̀ lè dáadáa bí oníbẹ̀ẹ̀ni ẹ wà pẹ̀lú wọn ní déédé bí iṣẹ́ ẹni bá ṣe rí mọ́sánná á ẹ tó bá wà ní bíi nínú bí ààyẹ gan ó ní ilé oríṣiríṣi ńbẹ àbí mhm, but ó sáwọn bí ààyè yóò enjoy gbogbo àwọn facilities tó wà níbí ààyè ilé tó ń gbé níbí ààyè lè má jẹ́ ilé jìnkùjìnkù but sáàfì wẹ́n wà ń bá díà abẹ́dọ̀ kódà àníbi wẹ́ńdọ́ àníbi mú àyú ẹ̀kọ́ that is very clear náà sọ bẹ́ẹ̀ sábà wà ní ọba abẹ́dà kéèyàn máa jẹ̀rán wípé ẹnìkan tún dáa jù ú kò ní í sí gbogbo fẹ́ kọba rẹ̀ àmọ́ṣà ṣe rọrùn fún wa na ẹ̀mí tí ò bá ti rọ̀ fún tó ti ń tọ́ ọlọ́run bá fún lójíṣẹ́ lára àtọ́là ara ò ní rọ̀ fún lọ́ba dẹ́dà tún ṣe kìlọ̀ ó ràn sí wa tọ́lá rẹ̀ ọ̀tọ́là ó ní qul in kuntum tuhibbuna Allah sọ fún wọn wípé tí wọ́n bá ń fẹ́ràn ọlọ́run ọba ẹni tó bá dẹ̀ ti ń fẹ́ràn ọlọ́run ọba dáadáa ti parí sí lọ́dọ̀ fattabi'uni sọ fún wa wípé kí wọ́n tẹ̀lé ìwọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kí ni ó jẹ́ fún rẹ̀ ó ní yuhibbukumullah ọlọ́run ó fẹ́ràn tó bá ti fẹ́ràn yín fẹ́ pé lọ́kùnrin gbòmọ̀ bẹ́kùn yóò borí jìn kì í wá sí yìí nìkan yóò fi àlìjánà sẹ́yìn lẹ́sàn ọba adẹ́dà tó wá ń júwe bá àlìjánà ẹ̀ ṣe rí èèyàn sí ó ṣe hamdu alhamdulillah torí pé kí ni òṣìṣẹ́ lára àtọ́là ń sọ bẹ́ẹ̀ ó ṣe èyí lásán ọba adẹ́dà ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fẹ́ jẹun ó ṣe bismillah ó ọba adẹ́dà ó forí ẹ̀ṣẹ̀ ó jẹun tán ó ṣe alhamdulillah ọba adẹ́dà ó forí ẹ̀ṣẹ̀ yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí láti fọ̀ wá mọ́ láti mú asúnmọ́ ọba adẹ́dà ló fi jẹ́ wípé n tó rọrùn jù kéèyàn fi tètè máa ṣoríire òní àtàwọ̀bà kéèyàn sẹ́rí padà títọba adẹ́dà ìwà máa difficult but àwọn àgbékalẹ̀ kan ọ tí máa fi rọrùn kíni ìrántí kú. ó lè dé fẹ́nibọ́dì lójijì kọmọ́bì ká kọmọ àsìkò ká kọmọ kọndíṣàn kàkà. a wọ́n pe ìrún wọn ò tí kí ẹ̀rù ọlọ́run ọba náà bọ̀ ẹ̀ tí kí wọn èmi ò kí tèmi o ó dẹ̀ kí ó dẹ̀ fẹ̀fẹ̀ lílẹ̀ ó inú àwọn ọmọ ẹ̀yà. senior officer ni ní oil company wọn wá lọ ṣe mítì bí jẹ́ ti wà mítì yẹn ó lè excuse wọn ni òun fẹ́ lọ kírun wọ́n mọ̀ wọ́n mọ̀ lóye títí ó lè lọ kírun lóòótọ́ ó kírun tán ọwọ́ ń ṣàǹkàrù rẹ̀ òun ti pa zúrà tí a sì pọ̀ òun ó ṣe tó wà lẹ́yìn irun ó ti jọ ọgbẹ́ni àríkí àwọn. a máa rí clip kan tí wọ́n send online tó wà viral these days. ẹgbẹ́ ọlọ́run ọba yín sọ̀rọ̀ nípa jihad ọ̀rọ̀ òjíṣẹ́ náà sára sọ́là bó jíṣẹ́ náà sọ́là ń ṣe lọ nǹkan kan lójijì lọ́ba rẹ̀ di pàṣẹ. ọba rẹ̀ jẹ́ títí wàá máa bọ̀. nǹkan kan láti jábọ̀ ló fi jẹ́ pé wọ́n fẹ́ ká máa bẹ̀ tẹ́wọ̀. nínú tó jíṣẹ́ máa ń ṣe wá ní ìrántí rẹ̀ gbogbo ìgbà ó ní kú sáwọn ti gbé ẹ̀rù dúró báyìí wákàtí mara ọ̀ afẹ́mọ̀sùfù fọ́kọ̀ tó wọ́n láàyè lẹ́jọ́ ìmọ̀lẹ́sùfù àwọn na kẹlifọ́n náà máa fọ́ bẹ́ẹ̀ lọ́kọ̀ tó bá ti ìrántí abadùnjẹ́ kò ní sí mọ́ ń bẹ̀rù sọ̀rọ̀ káwọn máa ń wá ká ń gbé kí n tún abadùnjẹ́ á ní almaut ikú ló fi jẹ́ pé gbogbo ìgbà ọ̀rọ̀ tó fẹ́ sọ ìtò òun rò ìtò òun ṣe tí kí mùsùlùmí ọ máa jẹ́ kó jẹ́ ìròrí òun gbogbo ìgbà tí kú bá dé báwọn lórí kọ́ndíṣẹ̀ yìí ṣé ọba adẹ́dà ó yọ ẹnu sùn eléyìí máa mú kí tọ́ọ̀bà kó rọrùn kí ni tọ́ọ̀bà ìsẹ́rí padà kúrò ní tí ọba adẹ́dà ọ̀fẹ́ lọ sí di ntọ́fẹ́ lẹ́yìn rẹ̀ èyí wọn máa ṣọ̀pọ̀lọpọ̀ ìsèfà àti ká àwọn ṣòro tù rẹ̀ àwọn májẹ̀mú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìsèfà torí ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ istikfa gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ lásìlá àṣìlá ní la yastaqimu iman al-abd hatta yastaqim qalbuhu ìgbàgbọ́ ẹrú kò ní dúó déédéé àyàfi tí ẹ̀mí rẹ̀ bá dúó déédéé tọrẹ́ ní èdúó lójú kan tí ó lókè yọ lọlẹ̀ kọ̀ wá lè dúó déédéé hátà yastaqim lisanuhu àti tẹnu rẹ̀ bá dúó déédéé lórí àwọn gbólóhùn òjíṣẹ́ náà sàásílà wá ní afdalu zikir èyí tó lọ́lá jù nínú àwọn ọ̀ràn tí ọlọ́run ọba yìí ó ní la ilaha illallah la ilaha illallah ìmá fọ ẹ̀mí kò sí tó tó sìn àfọbàdẹ́dà nìkan òfì pé a mú nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá pàápàá jùlọ àṣùdẹ́kọlẹ̀ àkùbà òbí ara àánú pẹ̀lú àbúbọ̀tà òbí ara àánú. gbólóhùn gbogbo tó ń bá ń bá àwọn èèyàn discuss ìyí máa ń fi gbólóhùn yìí punctuate ẹ̀ bẹ́ẹ̀ máa ti jọ sọ̀rọ̀ lọ la تلوجي شمس على سلم أكثروا بقول لا إله إلا الله قبل أن يحال بينه وبينكم ẹkún fún la ilaha illallah ọ̀hún sísí kí òkú ìyàwó tó ṣẹlẹ̀ láàrin ní àti ẹ̀ nínú àwọn àkárì ó ní subhanallah walhamdulillah wala ilaha lára àtúlà ní

àríwùmá ẹ̀ntọ́ yẹ pé òun ló ti lọ́rùn jù nínú àwọn sàádé òun ló dẹ̀ yẹra fáyé jù nínú wọn wọ́n béèrè lọ́wọ́ ọmọ ẹrú rẹ̀ wípé kí ni tọ́ màmá ó ní gbogbo ìgbà kúránì gbogbo ìgbà kúránì àṣẹ kò lè jọyàn lójú ńgbà náà bó ti jẹ́ pé òun ló ti lọ́rùn ọba jù òun ló dẹ̀ yẹra fáyé jù tá a bá fẹ́ mọ rírì rẹ̀ nísìnyí asset tiwa nítorí máa ń keep àwọn èèyàn busy unity lórí asset wọ́n bá jí yóò wá asset wọ́n bá fẹ́ sùn yóò wá asset sálámà àwọn sábàáyì yóò gbé asset anything tí o bá check Facebook yóò check you anything ó bá wọn ká yìí àkọ̀ndẹ́mọ̀ ẹ̀ wípé ó burú lópin ìgbà tí ẹ̀ ń bá ti ń lò ó lójú ọ̀nà tí ó fi máa gba ẹ̀san ládàá but kọ́ má jẹ́ kí ó wá kọjú fóun láti máa kankan á regularly àti máa ṣọ̀pọ̀lọpọ̀ àtàláàtì fún ìṣiṣẹ́ lọ́sọ̀lára ọ̀sọ́là àtàwọn àtìká gbogbo eléyìí tí máa jẹ́ ní tó máa ń fọ ọkàn tí ó bá ti fọ ẹ̀mí ara ó change sí dáadáa kódà àrùn yóò lè àrùn fò wọ́n sẹ̀lẹ̀ àmọ́ instance ẹ̀rọ ọlọ́run bá wá. ọmọ ń ka kùránì gan wọ́n wá ló ní káńsà ó ti wà ní intensive care ọwọ́ ń ka kùránì ó wá dédé ayà ọlọ́wọ́ ayà ti mẹ́nu sọ́tù tọ́hà wípé yẹsọ alúnaka alẹ́ jìbá kúlì yẹn sífù àrọ̀ bí kọ́ sọ̀fà wọ́n tí ó léèrè ní ti àpáta tó lé gbandigbandi sọ fún wípé ọba mi ó blast yẹ yóò wá sọ di tí ó máa kù bí èlùbọ́ lọ́ba ọba síbi sókè ó ní wọn ọba adẹ́dà tó lágbára láti sọ òkè àpáta bó ṣe lé gbandi tó lè sọ tí ń gbọ̀n bí èlùbọ́ káńtà mi lọ́wọ́ á di tó ní lè mú kú òfin mi bá mú kúò ó lè dìde dáhùn àwọn dókítà wọn á béèrè kí ló ṣẹlẹ̀ ó lóun ò fi nìkan kan mọ́ wọ́n chẹ̀kẹ̀ wọ́n ní kò sí tó ń ṣe mọ́ wọ́n wá ń bí òun ga léèrè wípé báwo ló ṣe jẹ́ wọ́n wá ní rárá wọ́n mọ̀ yí pé kọ́ránì o kọ̀ọ̀tàn tó lè gbà lọ́wọ́ gbogbo ọ̀pọ̀ ọmọ nǹkan kọ̀ránì nígbà tó ń wá débi áyà ló fi jẹ́ pé a máa ń sọ fún àwọn òbí àbí awa ò Kọma wá hákùnrán nìkan kọ́ tọ́mọ bá hákùnrán tá a ṣe kọ́mọ hákùnrán ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ ni ìrìn àjò bẹ̀rẹ̀ ni torí pé kí lòjíṣẹ́ sọ ni akitẹ́rù mọ̀nẹ́sìkì ummati kúráwà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ mọ̀nẹ́sìkì jù nínú umma òun umma islam àwọn tí wọ́n hákùnrán torí yọ́ ma dẹ́hùn pẹ̀lú rẹ̀ yọ́ ma tọ́yẹ́ pé tọ́ bá kàbá orí rẹ̀ wà rí bì ó dẹ̀ ní lápẹẹrẹ rẹ̀ lára òun gangan tí ń kà ló fi jẹ́ pé á gbìyànjú kí wọ́n ha kí wọ́n máa kà kí wọ́n ha kí wọ́n máa túmọ̀ rẹ̀ kí wọ́n ronú lérí tí wọ́n ń kà lérí lágbájá kọ̀dáhùn lágbájá ọ̀dáhùn ẹtí mi lẹ̀ wàhálà yín ti pọ̀ jù kò sí wàhálà ó pè wá sí Quran kí lọ́ba adẹ́dà sọ kó ń ga kà wá ó kà pẹ̀lú pẹ̀lú wíìdì tí wọ́n máa ti ń kà. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أبو في من بنو قل واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا níwọ̀nba lọ́ba adẹ́dà lọ sọ nípa tiẹ̀ mọ́ torọ́ mọ̀ pé èèyàn ò ní èèyàn ò ní máa sunkún kọ́ máa rí ìlà but nípa tàwọn òbí ẹ̀wù bó ṣe ká generational gap yóò wà láàrin òbí àtọmọ àwọn tí wọn táìmù wọn analogy tiwa ó lè jẹ́ dígítà ṣé dígítà náà máa ń tẹ ẹ̀ṣà ara ẹ̀mọ́ nìsín lẹ́gbẹ́ àwọn ọmọ sí ọmọ kékeré ọ̀dọ́mọdún mẹ́rin lọ wọ́n ní wọ́n pàṣíwọ́ọ̀dù wọ́n pàṣíwọ́ọ̀dù fóònù ó dẹ̀ gbà lọ́wọ́ ìyá rẹ̀ ó dẹ̀ bypass pàṣíwọ́ọ̀dù yẹn ó dẹ̀ ṣe ó dẹ̀ gbélé ìyá rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ní ẹ wá wé mọ̀ mo ní à kíta àjúdù rẹ̀ tó bá jẹ́ pé lákà mẹ́ta rẹ̀ yóò di márùn-ún àti méje kọ́ wa máa tẹ̀ lórí sùjádà ìkẹ́ lọ́lọ́run ọba ti ṣe fún ẹ kọ́lọ́run ọba máa wà á sọ di ìbànújẹ́ àwòzíìní ashkuru ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardahu wa asli li fi dhurriyyati tubtu ilayka أنني من المسلمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه àmà ìṣẹ̀lẹ̀ ẹ̀mẹ̀ lọ́pọ̀ ọgbà torí pé kí ni àdìsọ́là tó ń ṣe Ibn Mas'ud rẹ̀bí ẹ̀rọ àánú tó bá dìde lóru tó bá ń ṣe tahajjud àwọ àwọn ọmọ rẹ̀ báyà ní torí tí ni o gbogbo dídìde lóru ní mi torí tí ni o kẹ́ẹ̀mọ́ bá dìdàkúdà kẹ́ẹ̀mọ́ bá ṣe tí lọ́tọ̀ ìwọ bá dẹ́dà mọ́jẹ̀ wọn ó dìdàkúdà o mọ́jẹ̀ wọn ó ṣe tí wọn lọ́tọ̀ lópin ìgbà tó fi bá ti ń ṣe léyìn ní gbogbo ìgbà ọmọ ò ní dìdàkúdà kì í ṣe ẹnìkan tó bá kà tán wọ́n sọ pé kó tu látàkùn wọ́n látàkùn lẹ́wọ̀n máa وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه gbogbo tó ṣe yìí ṣé kò ti yapa sí ti Kùránì èmi kò ń fẹ́ o ọba adẹ́dà ló ń fẹ́ òní ń pèsè fún ọ òní ń fún mi tí mò ń fi fún ọ jẹ ó lè mú ọ o lọ́nà tó ò ní gbàgbé ọba nìkan tán o gbogbo wa lẹ́rú rẹ̀ tí wàá dẹ̀ ní ká juwọ́ ju sẹ̀fófin rẹ̀ ó ti sẹ̀ mí ó ti sẹ́ lọ́wọ́n ọba látara mi nísìnyí báyìí tẹ́mi bá ní mo yáàfẹ́ rẹ̀ tóun ọba yáàfẹ́ rẹ̀ ńkọ́ ó kí ọ̀rọ̀ mọ nínú kó ti mọ̀ bó ń ṣe jẹ́ tọ́rọ́bọ̀rọ̀ wọn èèmọ̀ bá ń ṣe jẹ́ mọ́ wọn èèmọ̀ ìpìlẹ̀ wọn mọ́ kí ni ẹni á sọ wọn ni odò tó bá gbàgbé ìpìlẹ̀ rẹ̀ kí ni ọ̀sẹ̀lẹ̀ sí ẹgbẹ̀ àní jìnà sí wọn wọ́n máa kà á máa jẹ́ wọ́n reflect lórí rẹ̀ tí circumstances bá ṣẹlẹ̀ láwùjọ á múra á pè wọ́n ní tó ń lọ ìkílẹ̀ rí síná olùkàlùkù wọn bí reviews wọn because social media ó ti jẹ́ kí gbogbo ẹ̀ ti dé fẹ́ di bí ìgbà tó yẹ pé eh, general discussion tó ṣíwà sí àrí tí wọ́n bá pọ̀ tán ó bí wọ́n lè kí ni kùránì sọ lórí ẹ̀ wọ́n rí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo wọn kàràkù kí ni kùránì sọ ọrùn wọn létí torí pé wọ́n ti kà wọ́n ti ha sórí wọ́n máa ti mú àyà ẹ̀ báyìí wọ́n rí pé ó rí ṣe máa lẹ́nu gbogbo wọn ọlọ́run bá ti tún wọ́n sí ọlọ́wọ́ láti mú wọn ni ó pè hẹ́n ẹ̀ka kí ló túmọ̀ sí. àdíngbà tó fẹ́ pé mọ ní àròjà àǹzíkiri fún ìnẹ̀lẹ̀ ìrántí tí mo fi rójìṣẹ́ láti lára sọ́là ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ lápárùtù bóòlà ṣe kọ̀yìn sí ìtọ́ba adẹ́dà tí rójìṣẹ́ láti lára sọ́là táàbà máa ka Kùránì lérí táàmà wá túmọ̀ rẹ̀ táàmà reflect lé lórí táàmà mú lò ló fi jẹ́ pé Kùránì tí wọ́n há ìpìlẹ̀ ní iṣẹ́ iṣẹ́ jẹ́ bẹ̀rẹ̀ ni kí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ẹ̀ iṣẹ́ lọ́nu wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ kí wọ́n máa reflect lé lórí gbogbo bí nǹkan ṣe ń lọ lórí mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ayé nígbèsè ayé wọn ó ṣe múnu kí wọ́n máa reflect lé lórí kí ni kí ó yẹ kí mùsùlùmí ṣe lópin ìgbà tó lúkálukú bá ti tún tiẹ̀ ṣe nínú ilé ayé ọlọ́run ọba òun bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ tó ọba ti ń mójú tó tiẹ̀ nínú ṣé àtiẹ̀ nínú gbèsè ayé ọ̀hún kò fi ọlọ́run ọba mọ́ ọ̀hún tẹ̀lé gbé òṣìṣẹ́ lára dọ́là ń ṣe sọ ó kírun tán kó dìde pààrọ̀ òjòkó òun mú àwọn àdìkárù rẹ wá òun mú gbogbo ẹ̀ wá òun kò ti fá ara rẹ ni tọrọmọdé naturally eré tó ṣe kù kó tó pè kọ́ wá kírun ní bẹ lójú rẹ̀ ó ń ṣe kírun gan ó lè jẹ́ pé eré ò ní bẹ wájú rẹ̀ lópin ìgbà tẹ́ bá lóbi jẹ́ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ká mọ̀ kírun nù lé sáàbà kó wọn wá sí mọ́ṣálásí wá kírun kọ́ alákùnkálá tí wọ́n kà máa kàkàkùkà tí wọ́n ń dún pé kí ẹ̀kọ́ ọmọ lọ àárín ọjà gan yóò fẹ́ ẹ̀fẹ́ kí ẹ̀kọ́ wá síbẹ̀ ìmójútó ìjẹ́ òbí full time job gbogbo ìgbàlẹ̀ ní ìrọ́wà lọ́kàn wọn tí nǹkan kan bá ti fẹ́ ṣe gẹ̀rẹ̀ wọ́n sàdí ọba alẹ́dà táwọn ọ̀dọ́ bá ti sọ pé ah bàbá nǹkan kan báyìí kò sí kíní kò sí kò sí kò ní kò sí kò sí kò sí lọ́wọ́ mi ọba alẹ́dà lọ́wọ́ ẹ lọ ṣàlùwàlà ọ̀yá ẹ múná fúláwà tẹ́ bá ti dẹ́sù gádà yẹn ẹ̀dẹ̀ yẹn ní kọ́ kọ́ sọ bàbá yín di goalkeeper kọ́ kọ́ máa gbà fi lọ́wọ́ kọ́ máa kọ̀lẹ́kì kọ́ máa distribute ọba ti ń kó sí lọ́wọ́ sọ́mọ ti sùkúùtì ẹ̀ ní fún ẹ̀yin players òkú wọ́yà ìwọ́n gbá tiẹ̀ wọ́n gbá tiẹ̀ ẹ ṣàdúrà fún wọ́n náà máa ṣàdúrà fún wọn ọ́n máa ṣàdúrà fún ìyá wọn gbogbo eléyìí èyí ọ̀rọ̀ mójútó ló fi jẹ́ pé kúránì ìyá àtàwọn èèyàn mi níbi dáadáa sọ̀rọ̀ arákùnrin ní kílọ̀ wà tó wá ṣe ṣe ṣe àlọ́ bẹ́ẹ̀ ló tún gbèsè ayé rẹ̀ ọmọ ilé ala ni ó dẹ̀ ó ké ó kódà wà ákùrà ọba kí ni ti tẹ́lẹ̀ ẹgbẹ́ yìí kan kí ni irú èèyàn wo lo gangan bó ló ṣe lo kùránì àti ìmọ̀ tó gbà lé wọn ó ní ẹjẹ́ àsọ. ló fi jẹ́ pé òbí òní ọmọ ní ti a ìfẹ́sẹ̀ bẹ̀rẹ̀ àgbàlagbà ha wọn tí wọ́n ariwo tí wọ́n tí wọ́n ràwọ̀n ábẹ̀rẹ̀ tàbí ọmọdé gbogbo ilé àmójútó kí ẹ̀mí wọn lè bá dúró lórí dáadáa so ẹnìkan òrùkàlẹ̀ wa láti ta kọ́ máa wá kó di remote control tí wọ́n máa pàṣẹ fóbìnrin nílé ọkọ rẹ̀ wípé condition tó wà yìí o wà á síra fún lé síra fún ọkọ eyín gan fúnra rẹ̀ ìbẹ̀rẹ̀ àrùn ńlá kan ni torí ó fàbínú ọlọ́run lọ tọ́lá ti ti fàbínú ọlọ́run lọ ìfàyínà tí láwọn ilé ilé rọ̀jò gbogbo aburú ní ọ̀tẹ̀lẹ̀ kí ló wá tẹ̀lẹ̀ ó gbé sẹ́nu mọ́ kí ni ẹ̀tù wa ó sú bàbá ó sú bàbá àbájẹ́ ti dàgbà ẹ̀yìn ọjọ́ kọ́rọ̀ òsì ni ó sú mu ọ̀rọ̀ orí tọmọdé tàà sọ nífù tọmọdé tàà sọ yìí kékeré ní lẹ́gbẹ̀ẹ́ tó bẹ̀rẹ̀ ó lè difficult ọmọ rẹ̀ tó ti wọ 15 ó difficult kó tó máa jó fún ọmọ rẹ̀ tó ọmọ bí ó léèrè pé bàbá kí ló ṣẹlẹ̀ nígbà tó ọmọ jó fún ọmọ 15 but ìyá 50 ó lè jó fún ìjó tá a jó ń gbà kan nígbà tó fi wà lọ́mọdé obìnrin ní jẹ́mà mistake téèyàn ó sì láyé rẹ̀ marriage person ó ní pé ó dé obìnrin síbi tí ó sì ah, mo rò pé àgbọ́yé rẹ̀ ti tayọ lọ kí làgbọ́yé rẹ̀ ọ̀ka itú táwọn àṣàdó àwọn ìyá wa fi òjíṣẹ́ náírà sọ́là ń pa nínú ilé òjíṣẹ́ náírà sọ́là àrò pé iṣẹ́ expect irú kan bá kí ni àkọ́kọ́ má expect dáadáa kankan látọ̀dọ̀ ẹwà bínú àkọ́kọ́ ẹni dáadáa lọ́dọ̀ gbogbo látòkè délẹ̀ yín àti inú àtòdé dáadáa. kankan lọ́dọ̀ but ìwọ rẹ́dì láti ṣe gbogbo dáadáa tó bá di kàráǹgídá tó bá sú ọ tó máa kàrà sádàkẹ́ asúmù. kí ló jíṣẹ́ lára tó là ń sọ nàìjíríà sallallahu alaihi wa sallam ó lápò òyò ní dídákẹ́ àti ẹ̀sọ́ gbogbo ẹ̀ náà ẹ̀ẹ́sọ́ ẹ̀ sọ̀rọ̀ kí ni ká sọ ẹ̀ẹ́ sọ̀rọ̀ ni ó dẹ̀ ẹ̀ má bínú ìgbọ̀ràn tẹ̀tún wá ń tó sọ ẹ̀ gbàyìn lọ̀rọ̀ ọ̀sẹ̀ tó sọ ṣùgbọ́n ọwọ́ àdìyí pé nítùtì tómìnrin bá ti ṣe oríire ìròyìn ó di fọ́sọ̀ dídàkudà yọ àdìyí bí ìgbà tó pé ẹja wà ní ẹja rẹ fi ara wa nǹkan kan kò sí pé wọn ọmọdé wọn but àdámá wọn. kí lọ́ba adẹ́dà tó dá wọn kó pè wọ́n lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sílá àlọ́ sọ́lọ̀ ó ní naqisatul aql àwọn tí ọpọ aláàbọ̀ ọpọlọ aláàbọ̀ ọpọlọ tọ́ba adẹ́dà pè wọ́n kìí ṣe èkú o ẹ̀yìn ni ṣé gbogbo àwọn responsibility à ń bí máa ń ṣe gbogbo ẹ̀yẹn àti nira yẹn ṣé ọpọlọ ṣe é gbé tá a bá láàfọ̀ ọpọlọ gbé sọ̀rọ̀ ọ̀rùn kọ̀rọ̀ ọ̀rùn. kọ́ máa fọwọ́ kan sábà fọmọ kọ́ máa fọwọ́ kan dáná kọ́ máa fọwọ́ kan pọ̀ṣọ kọ́ sátìrí kọ́ tọ́sùnù tọ́kọ́ sùnù. tí wọ́n ń gbé kìí ṣe kékeré so àwọn wo fún ọbẹ̀ ló fi jẹ́ òjíṣẹ́ lára àtúnlá fi sọ yìí pé ẹni tó dáa jù nínú yín lẹni tó máa ń ràn wọ́n lọ́wọ́ èmi mo dáa jù tó fi jẹ́ pé mo máa ń ṣe pẹ́pẹ́ ń fúru fún wọn láti ràn wọ́n lọ́wọ́ sàgbọ́rí àríkàrí wọn lẹ́wọ́ ká ní bẹ̀rẹ̀ ìfẹ́ mìnàlẹ́ àhádì kó jáde mọ́bìn agbọ́rí kó sọ̀rọ̀ òbí sí wọn agbọ́rí kó ṣe kankan tí ó rà ní kó wọn àmú ó rí ti ẹ̀rú yọ̀dà kẹyọ máa wò wọn ìgbà tó bá dẹ̀ yà á ti ẹ̀ sọ gbogbo ẹ̀ náà kí lẹ̀ fẹ́ ká sọ ọlọ́run sọ báyìí sọ báyìí sọ báyìí ètò bá ti kàráǹgídá

kọ́mọ̀jọ́kọ́rọ̀ obìnrin ó ló fi jẹ́ pé tọ́ láti bí pé ọ̀rọ̀ marriage mọ́gbàgbàrà nìkan kọ́ mo lówó kọ́ mo ní táìmù kọ́ mo lè súnmọ́ obìnrin kọ́ rárá tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó lè lọ ṣebí lẹ́yìn ẹ̀fà náà ní mílíọ̀n wà ó ní bílíọ̀n wà tírílíọ̀n nìkan ọkùnrin ọmọ yóò sùn torí kó tiẹ̀ já gbàlagbà gbogbo eku orí rẹ̀ ni wọ́n wá ní àti bá gbàlagbà tiẹ̀ ni ó tún mánéèjì ọmọdé tì òun gan máa sọ pé bó ń bí ọmọdé obìnrin nígbà wọ́n bá dí pẹ̀lú ẹ̀sán tó wá fẹ́ parí ẹ̀sán kan ní ṣe bó orí mi lọ́mọdé tó orí lọ́mọdé lò tán orí lọ́mọdé náà ló fi jẹ́ pé ó tẹ̀ jẹ́jẹ́ fún kọ́mẹ̀lì oṣù náà lórí àgbórí ẹ̀ sí ibi ìfilé ẹ̀ kí ni bàbá kọ́ lè ṣe tó wọ̀nyí tí bàbá lè ṣe wọ́n fà á mára kọ́mọ bẹ́lọ́n fún kọ́ bẹ́lọ́n fúnra rẹ̀ kí bàbá bẹ́lọ́n fúnra rẹ̀ èyí tí mo ti kó sí yìí wọ́n bá dẹ́dàjẹ́ ń tán rẹ pẹ̀lú rẹ̀ torí tágbàlagbà bá lọ fẹ́ ọmọdé lórí oríṣiríṣi bí bàbá bí aṣáájú ẹ̀dá ṣe rí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ṣùlá pẹ̀lú ìyá Aisha rọ̀bí so experience tó jíṣẹ́ náà ṣùlá ń rí pẹ̀lú rẹ̀ ṣórí pẹ̀lú ìyá wa dá oní tún máa súgbàrà rárá ọlọ́run ní padà lẹ́yìn rẹ̀ ọ̀ǹtọ́jú ẹbí ọ̀ǹtọ́jú ara kò ń ṣe fún wáyé kò ń ṣe fẹ́yìn ọlọ́run ò ní padà lẹ́yìn rẹ̀ kìí ṣe pé ó jẹ́ ìyàwó fún nìkan ó jẹ́ ìyàwó jíṣẹ́ láti làárọ̀ sọ́là ó dẹ̀ ń ṣe gbogbo pẹ́pẹ́ ń burú fún abala kan nìyẹn abala míì tún pọ̀ bẹ́ẹ̀ tí ìyàwó Aisha tó tún ṣó rẹ̀ gbogbo ẹ̀ ẹ̀kọ́ ni tí a kọ̀ kọ́mọ̀dánù kó kún fàdùà ìjánu rẹ̀ kọ́lọ́wọ́n tó fi sáwọn lọ́wọ́. kọ́mọ bẹ́lọ́ forí ara wọn kọ́mọ lọ́wọ́ mọ́jẹ tíárì ọ̀bọ márùn-ún lọ́wọ́ kọ́mọ bẹ́lọ́ náà pàápàá jùlọ ní òru gbẹ̀yìn ìdákẹ́tẹ̀ òru gbẹ̀yìn yẹn àá ọba máa fi ṣe oríire fún yàn gan tọrọ ẹrú tó ń bá ìdè nígbà yùn láti wá nǹkan ọba ọba ọba adẹ́dà máa ń tijú kẹ́rù ó dìde lásìkò náà kó wọn mọ̀ wá bí àbùkátà rẹ̀ kọ́ mọ bẹ́ẹ̀ lọ́nkù wọn lọ́n bá bá sànú ìyàwó bá sànú rẹ̀ ẹ̀fẹ́ gbogbo nǹkan ó kó sábẹ́ àánú ọba adẹ́dà bá sànú rẹ̀ sànú èmi náà mọ́ gbà sí àárín lọ́nà kì wá mú lórí rẹ̀ mọ́jọ bọ́ lọ́wọ́ mi èyí ó kún fún yòó ní ṣíṣe àwọn ọmọ wa mọ́jà wọn sí tí wọ́n lọ́tọ̀ gbogbo ilé èèyàn máa ń ṣe ó fi jẹ́ pé tí ọkọ̀láyà bá ń fọ ara lára àwọn màmá kọ́kọ́ bí wọ́n léèrè ṣé máa ń ṣàdúrà fúnra yín ṣá yóò di pàtó jẹ́ máa ń jẹun pọ̀ nígbà táwọn kọ́kọ́ máa rí nìyẹn ṣé máa ń jọ ń wẹ̀ papọ̀ ewu tún ní ṣéèkì ń sọ yìí o ara rẹ̀ ni ara rẹ̀ ni àbí àwọn Aisha nígbà wọn sí léèrè wọn ṣọkùnrin àti ọlọ́kọláya wọn lè rí òwò ara wọn ó ní ìṣọkúsọ olè ń sọ èmi àti ẹjọ́ máa ń wẹ̀ papọ̀ àdé mo máa ń wo tèmi mo máa ń wo tiẹ̀ kódà a máa ń dun omi nínú ilé ìwẹ̀ mọ́bùtọ̀dọ̀ mi jẹ́ òfin lé ilẹ̀ fún pẹ̀lú táyì pẹ̀lú òjíṣẹ́ ńlá sọ̀lá ẹni tó dáa jù mẹ́ta nù. sọ́kọ́ ni tẹ̀síwájú èmi ò lè gbà yẹn eléyìí ò ṣe expression ẹ̀ńtọ́láyà ńlé ẹ̀ńtọ́láyà ńlé yóò bá ń tó jù bẹ́ẹ̀ lọ yóò fi rẹ́ra torí kíni torí nǹkan ńlá tó fẹ́ achieve lára obìnrin kó kún fàdùà tó àbá kó fún fàdùà kó kó wọn bẹ lọ́n fún kó fà mára kó gba réèlì yẹn lọ́wọ́ àwọn òbí kó ṣe níṣe tó jẹ́ pé táwọn òbí rẹ̀ gan bá ní wọn ó wá ó wá òun ni ó dá wọn lọ́hùn pé ṣé ẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọkọ ni mo wà ní. ó ti gba àṣẹ ó ti gbà pénu kí wọ́n á mú ó ti gbà pénu ṣùgbọ́n gbà tó bá yẹ pé ìwọ ọkọ ìwọ náà wá dé tí ń tẹ́rù ba obìnrin wọ́n lè máa halẹ̀ wọn ò lẹ́mìí rẹ̀ ah ṣé ẹ bá ń sọ fún tí màá fojú ẹ̀ mo ní jókòó kí ló fẹ́ fojú ẹ̀. ẹ̀yin nìkan ló máa ń gbọ́dọ̀ sílẹ̀ nù màá fojú ẹ̀ rí ah, á mo ní jókòó kí ló fẹ́ fojú ẹ̀. alhamdulilayi. <laughs> ilé ló ti wá bá mi mo wá béèrè lọ́wọ́ ìyàwó mi obìnrin ni obìnrin lòun náà bá ń bi léèrè kí ló fẹ́ fojú ọkọ rẹ̀ rí káti ẹ̀ gbọ́ eré ni mò ń ṣe mò ń kàn halẹ̀ ni mo ní sóòní ọkùnrin ò mọ halẹ̀ àwọn tó bá pé kò ní tùlábìlì ìlèmù tàbáwọn àfà tí wọ́n ó jẹ́ kó gbọ́ yé pé obìnrin ni ó tó gbogbo tí ń sọ yìí kò gẹ́ẹ̀dà ara rẹ̀ ni ó má dààmú ara rẹ̀ lórí yẹn bí ìgbà tí ò gbọ́ ni kó ṣe o àwọn almojibun ìjìnlẹ̀ Medina káwọn yọkọ̀ ọ̀rẹ́ ẹ̀díwẹ́lé ilé ìpa ẹ̀wọ̀n má jẹ́ kó wọlé mọ́ orí burúkú mọ́dà lóhun ojú tí ó sì ìwọ sáà máa ṣe tiẹ̀ gbogbo ẹ̀tọ́ tó yẹ kó fún ìwọ máa ṣe tiẹ̀ nígbà bá fún ara ẹ̀ lọ pé ẹ má bínú ó ń bọ̀ èmi ẹni tó nílé nínú bí ìsẹ́mi nínú ni tí màá fi bì gbogbo ní tí mo ní ọmọ ni mò ń ń mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ń ìfọ̀kànbalẹ̀ ò lè sí kéèyàn gbé gbóná wá tí wọn náà gbé gbóná pàdé rẹ̀ kí ni ọ̀dà wọn yóò di họ́tà ṣùgbọ́n ń gbé bọ̀ ní gbígbóná ó gbé wá ní tútù èdí ń gbé bọ̀ ní gbígbóná bó ṣe lè wù kó gbóná tó yóò tútù. law of existence èèyàn ó mú omi gbóná ń gbé bọ̀ ó lè jẹ́ drum ìwọ́n wá ní bọ́kẹ̀tì omi tútù ice water ọ̀dà sí ṣé yóò gbóná bí ti mọ́ amada yóò lọlẹ̀ títù yẹn lọlẹ̀ díẹ̀ o tún gbé bọ́kẹ̀tì mi o tún dà sí ńgbò bá yá ẹ lè tọwọ́ bọ̀ ńgbò bá yá oní òdi tútù ó gbé gbóná wá والذين إذا خاطبهم جاهلون قالوا سلاما فمن jáìlì jáìlì kẹ̀ nítorí ní jáìlì ọlọ́run ọba lọ sọ pé gbogbo ẹni tó bá ti ṣe tí ò tọ́ jáìlì kìí ṣe pé mo pọ̀ ní jáìlì sàlámù ní tèmi èmi wọ̀ nínú ìjọ sàlámà tó láti bẹ̀ ọ̀rọ̀ máa lọ lẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kàràtẹ́ láti yanjú ọ̀rọ̀ ilé nìí inú ilé yín ó di gáréèjì nù ilé mùsùlùmí ilẹ̀ ti gáréèjì atẹ́gùn ní wọ àlìjánà kọ́lọ́wọ́n bá mọ́ta àtúndẹ̀ gbogbo wa bẹ́ẹ̀. tó o sọ fún bàbá fún bàbá mú sùúrù tó pọ̀ ẹ̀ sùúrù tó jẹ́ pé olórí ìlú gbọ́dọ̀ ní torí gọ́ọ̀mẹ̀ntì àkọ́kọ́ ó ní ìjọba aláàánú lọ́kọ́láyà tọ́ọ̀bá ti lè handle yẹn o lè handle society kọ́lọ́wọ́n ọba gbogbo ń táàfi kọ̀ǹtróòlù wọn tí wọn ò fi ní yàwọ́ mọ́ wa lọ́wọ́ kristiani ò fi ní gbọ́ mọ́ wa lọ́wọ́ kọ́lọ́wọ́n ọba kọ́ mọ́ta ìjogún rẹ̀ fún wa. àmín jùlọ́kùnrin ọ̀kẹ́ rẹ̀ kan. wọ́n tó fi lápò sí i lọ. mo fẹ́ béèrè possibility wà kó jẹ́ wípé nǹkan kan ń bẹ lára bàbá bẹ́ẹ̀ ní àìsàn. mo ti fẹ́ rò but ni mo fi ń sọ yí pé dókítà ló lè sọ yẹn kì í sáwọn òbí yẹra fún yẹra fún un náà dókítà ló lè sọ yẹn dókítà ni ó sọ yí pé hmm, àrùn báyìí bẹ lára rẹ̀ kọ́mọ èèyàn yẹra fún un náà dókítà ò sọ bẹ́ẹ̀ àwọn òbí ni olóyè máa ń kọ́ ọ̀hún ó lè jẹ́ pé wọ́n ti lọ tójú bọ́ ní tó láìkílẹ̀ nù wọ́n lọ tójú wọlé wọ́n kó oríṣiríṣi pé a àtójú wọlé ń ti wẹ̀ kò sí dáadáa tó lè mú wa ẹ̀rọ ọlọ́run ọba olóhùn <laughs> wa ṣẹ́ mo ní mi ìdá kọ́mpìnì lẹ̀ gbọ́dúmọ́ lẹ́gbọ̀n tó jẹ́ pé ó ní ìdí irú ẹni tó specialize lórí tiẹ̀ àbúrò mi àbúrò mi lọ́wọ́ ń pè mí àti mi àti mi ni wọ́n máa ń pè ó dà máa ń ṣe dáadáa ìyẹn dáadáa ni alájà mọ́ra ń bọ̀lájọ́ kò fàdé ọ̀dà lọ́ba onílátọ̀dọ̀ mi ó ṣíọ̀ ọ̀nà ìgbèfó gbọ̀nrán ẹni ká wá sí bí ní sin ọgbẹ́ yí pé látọ̀dọ̀ ẹ mo ní bẹ́ẹ̀ mà mo ní mọ̀dẹ̀mọ̀ pé ẹ máa ní sáfìsì ó ní kò burú ó dà fún iṣẹ́ bọ́lá bá kó sí wọn wọn náà ó rí ìṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá náà rí ọlọ́pàá obìnrin wọ́n bá wọ́n bá láwọn yóò fẹ́ ara wọn torí èyí ní sèfẹ́ èyí ní sèfẹ́ ìfẹ́ ni téèyàn ná sí tí ó tọ́ tọba adẹ́dà là kalẹ̀ gẹ́gẹ́ bó ti sẹ́nu jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà èyí ò ní fẹ́ téèyàn máa ń sara rẹ̀ sórí rẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìrìnkùnrin èyí ní sèfẹ́ orí burúkú ni lọ́ba lọ fámi wọn ò bá rí màmá rẹ̀ bá wá bá mi wípé mo ti dáràn o mo lọ́ràn wo ni mo dá wọ́n ní àwọn lọ sọ́dọ̀ àwọn àfà wọ́n láwọn wọ́n ní wọ́n ń lo ọmọ àwọn lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti ń lò lọ́wọ́ báyìí mo lélẹ̀ ìwé sáfẹ́ ẹ jẹ́ agbọ́ràn mo ní mo ti dáràn lóòótọ́ mo bá yà lọ bá mo ṣàdọ̀ bá mo dé ìjàrá mi tí wọ́n bá rí rà tèmi ní kéde ó sìn ọ́ ṣe ẹni kọ́ bá ń gbọ́ bùkátà gbogbo omi tó ọmọkùnrin bá wà bá ń fìṣẹ̀ àwọ̀. sádìdé lórí sùjádà ọba àwọn ọmọ mi dìde sùjádà yẹn ti ń pàjù bá àwọn ọmọ mi. fi <laughs> jẹ́ kí ara nù ni ó gbọ́. torí tó náà bá gbọ́ olóòtú jáde ẹ̀kùn yí pé àìwáṣẹ́ fún wáṣẹ́ fọ́mọ rẹ̀ ni àbóṣe wá sí rédò tí wá máa fún ara ní ọkọ̀ tèmi kọ́mọ̀ yi yí pé wọ́n tún lo tèkó sí wọ́n àdá gbogbo ẹ̀rú ní wàhálà pé náà ẹni à ń bá gbé ń sàdúrà ká máa kún fún يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام كما شكوك بو ألودو أشكوك بو أكوكو سجيرة باتما أبي شيخ ẹlẹ́ẹ̀kejì báyìí yá ẹ̀gàn fúnra rẹ̀ ló gbọ́ tí wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì pé wọ́n ti gbúrò rẹ̀ níbì kan o mo ní oní àlọ́ wa sọ fún mi wọ́n ní wọ́n ti gbúrò rẹ̀ níbì kan mo ní wọn ò ló mọ́ ni ẹ̀sùn yẹn wọ́lọ̀ mùsùlùmí so àwọn èèyàn ìyàwó wọ́n lè jẹ́ àwọn tí wọ́n ń tojú bọlé kìí ṣe medical issue wọ́n sì medical issue at all because they are not medical doctors wọn ò rìn lọ́nà rẹ̀ ẹ̀wá ni à ń tí ń ṣe ọ̀hún o ọ yẹra fọ́kọ rẹ náà ni o kẹtì ẹ̀ yẹra fúnra yín náà sábà yẹra fúnra wọn kí ló ṣẹlẹ̀ àṣetá ni ó kò sáà nìyẹn yóò gbà rẹ fún yóò wà darí ẹ̀ síbi tó bá wù kí níbo ni ó darí ẹ̀ yóò darí wọn rú náà ìdílé ń fẹ́ jù yìí tó gbogbo ẹwà dojú bàbá ni ò ní gbà yóò mọ ẹbẹ lọ́hùn yóò mọ súnmọ́ lọ́hùn yóò mọ kéwú yóò mọ bá sọ̀rọ̀ kò ní jìnà sí gbogbo responsibility àti duty rẹ̀ yóò mọ ṣe fún gbogbo ibi tó bá wà yóò mọ padà lé rẹ̀ o ilé rẹ̀ ní kó padà sí o ó ní solution o ọlọ́run ló ń lè yanjú gbogbo nǹkan o látara bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó rọ̀ kọba adẹ́dà kọba àrọ̀ lọ́kàn gbogbo tí máa ń dà láàmú kọba adẹ́dà kọba mú kúrò kọba adẹ́dà kó mọ́gbà sáré lọ́wọ́ bàbá náà. Ìjọba kan ẹ̀kọ́ náà wọ́n sisters wọ́n bèèrè wípé wọ́n ní ṣe obìnrin lè parọ́ fún ọkọ rẹ̀ wọ́n ní kí làwọn gbà lérò ni wípé obìnrin yìí ó máa ń lèrè fún tahajud níbi aago mẹ́ta so wọ́n wá ní ṣùgbọ́n ọkọ òun máa ń délé tiẹ̀ níbi aago márùn so gbígbà mi wá ní kò ní ìdè fájì owó so tó ń bá wá tó bá wá jí báyẹn a wá bí orí pé ṣé òun ni so wọ́n wá rí pé máa ń so látara báyìí tó bá bí orí rẹ̀ ń gbà mí wá tóun dẹ̀ ṣe bẹ́ẹ̀ láti tó máa fi bà nínú jẹ́ so àwọn ìbéèrè wa ni wípé um, òun ti òun ti stop àti máa sọ fún tó bá bí òun léèrè bó tẹ̀lẹ́ kó òun máa ń ṣe òun alóhun ṣe tó máa ń ṣe kí ni yàní ó máa ń dìde kí òun lóru gbé tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ máa ń jí níbi five. náà ṣùgbọ́n gbà mí kò ní dìde. ọkọ ní dìde torí wàhálà ń jáde nǹkan kan. so tí ò bá wá jí báyẹn bóyá tí wọ́n bá ti jí láàárọ̀ tó bá bi ìyàwó lérè pé ṣé ó dìde lóru kírun ìyá ní bẹ́ẹ̀ ni òun wá lóun ọ̀bùdáàbò pé inú rẹ̀ máa ń bàjẹ́ tó ń bá ṣe báyẹn sọ òun wá ń gbé pamọ́. wípé ìyàwó òun ti ń ṣáájú òun ní pẹ́pẹ́ fúru fọ́lọ́run ló fara nìyẹn inú rẹ̀ ń bàjẹ́ pé ah òun ò dìde ìyàwó òun dẹ̀ dìde ikú ìfà fún un but ẹ̀yin lọ opportunity tí ó fi tún jẹ́ kí ọkọ rẹ̀ náà tún já cup sókè kí ni one of the solutions ni wípé tọkọ bá ti dé ìwọ̀n àbá tó bá lè yàn nínú náfìlà kó máa yàn kó tó sùn torí bí iṣẹ́ tó ń ṣe ń gbà míì ó lè ti rẹra débi pé àti dìde òun kò ní rọrùn ṣùgbọ́n tó bá ń jẹ́ pé kó tó sùn ó mú wá nígbà tí ò bá wá lè mú wá kó tó sùn yẹn kò ní lè sùn wọra kò ní lè sùn wọra débi wípé ńgbò bá yá títí di bíi four three thirty tí àwọn jí yẹn náà òun náà mà jí kọ́kà make sure wípé ah ẹ kúkú mú tiyín wá kẹ́ ẹ tó sùn. tẹ́ bá ti fẹ́ sùn ẹ̀jẹ̀ mi náà kó kúrọ̀ ọmọ kúrọ̀ torí òdodo tó ń sọ fún un bí n tó ń lé ọkọ̀ lẹ́rẹ́ kọba ẹlẹ́dà kó lé wa lórí lérí sí dáadáa àmì ìrọ́pìnlọ́ kẹrọ wọ́n bèèrè wípé obìnrin tí wọ́n fún nímọ̀ràn pé kí ó má ní oyún mọ́ látara bẹ́ẹ̀ health issue so wọ́n ní kí ni irú ẹni bẹ́ẹ̀ lè ṣe kó má ní irun oyin oyin torí lílọ àbí wọ́n ní kó má kàn sí ìlú with pregnancy we kó avoid àti lóyún torí health issue so ẹni anyone bẹ̀rẹ̀ pé kí ni ẹni ẹ lè doctors say circumstances lè wà kéèyàn sọ pé kóbìnrin má lóyún má ó lè wà ó lè wà okay èmi náà wà ní question fún mi ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wọ́n sọ báyìí fún in fact wọ́n wá ní kí wọ́n gbélé ọmọ kúò nígbà wọ́n gbé kúò àti ọkọ àtìyàwó wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ àníyàn lọ kò ju bí six months lọ ìyàwó wa ní òun ní fílì fílì tó ní ó lọ́ fẹ́ jọ bí oyún nǹkan lè wà lọ́wọ́ wọn wọ́n bá tún gba ìta lọ Germany wọn lọ ah, wọ́n ní ọmọbìnrin ìtìlú yìí ọkọ ní bó ló ṣe lóyún wọ́n ló ó wáàyè fúnra ara rẹ̀ wọ́n lọ́mọ yẹn wáàyè fún rẹ̀. ọkọ ní kí wọ́n yọ dànù ìyàwó ní láíláí òun tẹ̀ dé nàìjíríà nù kìí ṣèpayà ọlọ́run ọba ló ti jẹ́ kí àwọ̀ sọ pé kí wọ́n mọ̀ yọ dànù ìròrí ni wípé ọmọ tí àwọn ò fẹ́ bí tó ní tí wọ́n ló wáyè fún ara rẹ̀ kọ́mọ̀ yẹ pé ńgbà táwọn bá láwọn ó yọ dànù ẹ̀mí òun ni ó lọ fún wọn ò bá yọ. Nígbà wọn dé Èkó, ìyá ìyàwó ní láéláé wípé obìnrin kan ṣoṣo tó ń bí lẹ́yìn tí wọ́n bá ní kí wọ́n yọ ọmọ ìdáhùn ìdí kọ́mọ̀ yẹ pé ibẹ̀ ni ó ti lọ. Àwọn látara bẹ́ẹ̀ tómìnrin bá dín wọn akọ lórí ọ̀rọ̀ ọmọ tàbí ó wà nínú stéèjì oyún kò sí tí wọn ò lè fi jẹ́ ẹ̀jẹ̀ wàá bá wọn ní ẹ dákun ẹ wò tí wọ́n ní káwọn máa kà ní tó mo bá kà kí ni wọ́n ní kọ́ máa kà anitakutu amina tun fi yaumi mawlidi wallahi ma masani shay'un min ad-darar moloni lele omi lele ilé ìfàdùà wọ́n ní amina ọ ń sọ níjọ́ tá a bí òjíṣẹ́ lásàásílà wípé wallahi títí tí mi rí ìnira kankan ò ṣẹlẹ̀ sí mi mo ní kí ni situation tó ń bẹ ní ilé àfà mọ́yìnà kí ni ká máa ṣe kúrò wọ́lá kúrò àwọn sọ́lá kúrò àwọn sọ́bìn náà wọ́n ní péré sáàmù ìdí pàtà àwọn àwọn alágbègbè àwọn olóríṣiríṣi náà ni wọ́n fi mú àwọn nǹkan alájẹ̀bi oríṣiríṣi ọlọ́rọ̀ pé wáyà ọ̀pẹ̀bẹ̀ dúdú àti ọ̀pẹ̀bẹ̀ funfun sọ ma wípé ọ̀pẹ̀bẹ̀ òun nìkan ní ẹyẹ ní máa ó máa fò ní máa lómi níbẹ̀ máa rìn lórílẹ̀ mo ní ẹ̀hẹ́ kí wá nìyẹn mú yìí wípé ọ̀nà mẹ́ta táburú gbà kẹ̀dá náà tí ì wá láti orí omi yóò wà ní orí ilẹ̀ tàbí wá láti òfurufú ọ̀pẹ̀bẹ́ ti gbogbo ẹ̀ mo ní pẹ̀lẹ́ rí funfun tó ti wá dúdú dúdú yẹn ó mú dáadáa yóò funfun yẹn ó mú dáadáa mórí so kúlùwọ̀lá àkúlàwọ̀lẹ́bẹ̀ fẹ́lẹ̀ kúlàwọ̀lẹ́bẹ̀ náà òjíṣẹ́ náà gàgà ara rẹ̀ ó ní láti gbà tí wọ́n ti sọ kalẹ̀ kankan wá ìṣọ́rí mọ́ àti súra mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ń fi wá dáadáa òjíṣẹ́ náà fi mọ̀ sí jẹ́ pé àmọ̀ ìfẹ́ òjíṣẹ́ náà application rẹ̀ ni wọn ò mà ló bá ti bẹ̀ ó ní wọn ní kí wọn máa hàn kankan fún òun mo ní kí n yáwò ayatollah hussein mo ní òkè tó ń bá ń kà ó bẹ́tà jù pé kó hàn mú lọ ní àjẹ́ kó wọn máa hàn mú mí òun lè má lè kà mọ́ ní òkè ṣùgbọ́n ayatollah hussein ní kò sí wàhálà bọ́bá ní bọ́ ẹ̀mí náà bọ̀ hàn lẹ́yìn ó ní kò sí wàhálà alhamdulillah ó dẹ̀ bí ọmọ yẹn kódà kò ní tíà orí rẹ̀ ó fẹ́ tó orí ó fẹ́ tó tẹlifíṣàn wọ́n máa yẹn tẹ́lẹ̀ pàkì àpàkì kò lè tó tẹ̀lé. so medical kìíní àgbọ̀dọ̀ disrespected but tó bá ti wá ṣẹlẹ̀ agbàkádàrà ni pé bọ́lọ́wọ́n ọba ṣẹṣẹ nù. á láì lérí ọba adẹ́dàá òun ló jẹ́ òun ló mọ ìpìlẹ̀ ó máa ní ó dẹ̀ mọ tí nǹkan ogun lẹ́sì ká máa pè ká dẹ̀ máa súnmọ́ ìṣọ́lá ìtẹ́rí ọlọ́run ọgbọ́n fi ṣèrọ̀ náà. ìlọ́kùnrin ọ̀kẹ́rọ̀ pàálù sọ́lá ọkùnrin ti rẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ kí a máa wo football àti kí ni ìdájọ́ kéèyàn ò fi boxing kó fi ṣe ìwádìí ẹ̀mú. wíwò gbígbà fi ṣeré wá fi ṣe ìwádìí ẹ̀mí ìyẹn football. no boxing nìyẹn sá. mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ méjèèjì rẹ̀ nǹkan mẹ́ta yìí àti fún boxing kí ni àwọn afa lórí ẹ̀ màá fẹ́ dìlé rẹ̀ di next halkọ àwọn ẹ̀rí tí wọ́n mú wá àti application rẹ̀ kò fi jẹ́ pé ibikíbi tó lúkálùkù bá dúró sí kọ́ mọ̀ wípé ẹ̀rí tó ń dúró lé lórí ni kọba rẹ̀dà ṣọ àjùgbà náà lọ. amínta náà ẹni ìbéèrè wípé wọ́n ní fìràún náà lánàtúlá àlẹ́ wọ́n ní àwọn gbọ́ wípé ṣáájú kó tó kú wípé ó fẹ́ tọrọ àforíjì so wọ́n ní bọ̀tí kí ni wá ń dà wọn láàmú nítorí àyà tí ó wá wípé mọ̀rọ̀pẹ́ àyà tó sọ wípé àmọ́ntò bèlẹ́bì àmàdẹ́bìhì bánà Isra'il ọfẹ́ ṣe kò rí ṣe torí hadith wa tó sahih tí ó fẹ́ pe gbólóhùn yẹn mo yá ti owó bo ìsàlẹ̀ néèlù mo fi dì lẹ́nu kọ́ má rí wí kó fi jẹ́ pé kò táàrí láti fi jẹ ìyá gbogbo aburú tó ti ṣe làwọn afáàrẹ̀ ti ní ṣùdórí yẹn wípé ah ṣé ó yẹ kéèyàn kọ́ di ẹni tó fẹ́ ṣe dáadáa káwá kọ́ di fún un ìdáhùn táwọn afáàmù wa nìyí pé òfin tó de àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó yàtọ̀ sí òfin tó de àwọn màláìka n tí màláìka Jibril ṣe yẹn gangan gan ọlọ́run ọba ló fi ṣe sábàbí wípé orí burúkú tọ́ba adẹ́dà ti kọ fún sọ̀rọ̀ àrùn láti pìlẹ̀ kọba àṣẹlẹ̀ sí kọba adẹ́dà kọ́yàwá orí burúkú. wọ́n á dúró tó fi jẹ́ pé Umar bin Khattab radiyallahu anhu tó bá ń ṣe tàwáàfù nínú àdúrà tí wọ́n ká máa lẹ́nu tí máa ń ṣe ìwọ ọlọ́run ọba tó ọba tiẹ̀ ti kádàrà wípé olórí burúkú ni mí máa wọná bá ń parẹ́ sẹ́mi lórí ire ọmọ àlìjánà torí àti kíkọ àti píparẹ́ ọwọ́ rẹ̀ ló wà kọba adẹ́dà kọmọ́sà kọmọ́ ṣe alólórí burúkú ó ṣe alólórí ire kó jẹ́ àtàn rẹ̀ kó jẹ́ kí agúnlẹ̀ rí sínú ọgbà àlìjẹ́nà pẹ̀lú o ji rà ala un. ẹrú ọlọ́run ọba kan kígbàjarè wá báwo ni ọkọ ìyàwó ìwọ ọkọ rẹ̀ jáde láyé pẹ̀lú ọmọ mẹ́fà ló wà àwọn òbí ọkọ ò ní. ọkọ náà ò ní nǹkan sílẹ̀ àwọn tí wọ́n wà lágbègbè rẹ̀ ọ há fún wọn wọ́n ti fún wọn lóṣù mẹ́ta báyìí láti lé wọn kúrò nílé ó ti mìín ọwa ní kóun ó ké wa bá wa ń bí gbogbo gbìyànjú tí a bá ṣe fóun àlàákìlù máa ń mọ̀bẹ́dà àdínàfẹ́ ẹni tó rí rẹ̀ pé látara ara rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú tálákàtà látàntàtà jẹ́ ìṣọ́lá àkìrí mo pledge ten ten thousand bẹ́ẹ̀. bí ah, ẹ ti mú yìí lágbà àmì àdúrà yìí bàbá mo dúpọ̀ ara masha Allah nígbà tí bàbá wa jẹ́ ten wọ́n ń pè ní fifty ah mo dúpẹ́ fún yín ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ rí lẹ́fi gbòmí lójú lẹ́fi ramẹ́ra báyìí kọ́lọ̀ ń kójọ ó jẹ́ kó kárí ẹnì kọ̀ọ̀kan wa alhamdulillah gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ dákun ẹ jẹ́ kí wọ́n ti mú níbi tó lágbà tó mo rí pé ibi tó dáa náà ni gbogbo oníkàkú bá yọ sẹ́ẹ̀tì ojú sí mi yẹn owó owó ní kẹ́ máa fi pé èmi gẹ́gẹ́ mo ní jọmọ kéwú èmi fẹ́ tó èmi màá kọ́kọ́ fún màá kọ́kọ́ jọ wọ́n ná tó a sì máa wá wò èmi náà mú tẹ̀ kẹ́ Now, ta ló tún jọba bá? ẹ̀yin náà fifty masha allah khairan ah ó dáa owó sì fẹ́ wá gbé mi <laughs> barakallahu fi ta ni ó tún jọ bàbá àbí tí ó tún jọ ọ̀rẹ́ mi tí wọ́n láwọn fún wa ní fifty ẹ dáhùn èyàn máa rọ́jú ṣe ríire ní àwọn tí ó sórí ibú ga wọ́n rẹ́jú sórí ibú ni ah, gbogbo ẹ̀ ló wọ́n iná 50 já fòdó sí wákàtí báyìí àti báyìí 5 <laughs> alhamdulillah jazakumullah khairan now tàtú ni. náà ọlọ́run tó wá lẹ́tàn rí ọlọ́run tó rọ̀ wá lọ́rùn wọ́n láà ọ sẹ́ndì fídíò kan sí mi sheikh olóríire kan ó ń ṣe ó ń ṣe wáàsí lọ́wọ́ ẹ̀ tó nínú ètò ọlọ́run orí wáàsí yẹn náà náà láti tọ́ la ilaha ẹ̀mí ti bọ̀ bàbá ná ok bàbá láwọn ti sáǹdì tàwọn wọ́n ti wáyà sí àbò àìṣà ẹ dákun gbogbo ẹni tí ó bá fẹ́ fún wa ní owó oníwáyà àbò àìṣà ni kí ẹ bá wáyà ìsì náà tàǹtó ni ẹjẹ́ arọ́jú ẹjẹ́ arọ́jú kọ́lọ̀n kó gbé sí rọrùn fún wa ta ni ṣé kí máa dákọ ṣé kí máa ẹ̀dá ọ̀nà lọ́dọ̀ ẹ̀yìn ìyá wa ọlọ́run kó san gbogbo alẹ́sàrí ẹjọ́ ẹ bá wa réèkì ẹjọ́ gbogbo àwọn sàkátà ti kó fún yín kálá ìṣe rọrùn lọ́jọ́ àlèwà yẹn sàká náà now ó ẹni tí ò bá tó yẹn iye tó wá jẹ́ náà kọ́lọ̀ ń bá dágbà padà ìgbà dáadáa torí pé mo rántí ní alkọ báyìí náà ni tí má ti nawọ́ báyìí oní 50 o sùn lọ oní 20 oní 10 Allahu Akbar ọlọ́run máṣá bùpẹ́ ní kọ̀ọ̀kan wa. ṣínà rírí ṣe tó péye lọ́nà halal lákùn ṣe fún ọlọ́run náà tẹ́kẹ̀ fún yí nọ́mbà ọya gt 01 62 044 604 zero one six two zero four four six zero four GT Abdulgani Abdulkadir náà lórúkọ zero one six two zero four four six zero four kọ́lọ́n kó bùkún àpò ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ibi tí a ti mú kọ́lọ́n kó fọ́pọ̀ ọ̀rọ̀ kò síbẹ̀ so àwa táwa ní wáyà ẹ̀ ẹni tí bá ti ṣí fìlà mi fún báyìí kó rọ owó síbẹ̀ ni o mo ń kìlọ̀ ara mi fún yóò asàfùlẹ̀ náà jazakumullahu khaira barakallahu fikum ọmọ èkó ọgbẹ́ mo ti ẹ́ ok jazakallah khair kó wọ ọkọ̀ ẹ wá kó máa rìn lọ jazakumullah dáhùn ìfìlà yìí gan máa tún sẹ́yìn barakallahu fikum náà down ọ̀rọ̀ wa ọ̀rẹ́ mi dáhùn náà ah, ẹ dáhùn ìyá máa ń rọ́jú sóríire lọ́dọ̀ nǹkan jọ a já sóríire arábèjì náà jazakumullah khair ọlọ́run fọ́ pọ̀lọ́pọ̀ fún wa torí pé orí pé mo ń bọ̀ wá ń gba kọ́ọ̀lù àbí. náà ìlà fún lọ́kẹ̀ bárakẹ́lá fẹ́. dam lónà ok àwọn onínọ́mbà ẹ̀ sáwálẹ̀ saheed dami lóhùn ah, mi kò pọ́sibò olù kò pọ́sibò dami lóhùn ẹ̀ máa rọ̀jú jẹ́ zákẹ́lá ọ̀kẹ́rẹ́ ó ṣe ní pálí lásán inú kfc ọ̀tọ̀ ní tinú pálí ó rí bí ti ń gba owó kóló ni wọ́n ní ẹbí síbẹ̀bílẹ̀ owó kóló but eh, special donation ni jazakum lakara <laughs> now ẹ ti dá a lóhùn ẹ ti wáyà jazakum lakara now àìsàn ṣe ta nígbà ẹ má ṣòdì oró. نعم جزاكم الله خير بارك الله فيكم اه اقول لك جزاكم الله بابا جزاكم الله خير اقول لك لا واي نعم الله سوى ني اساري ṣe ti wáyà ẹni ọ̀rẹ́ wa ẹ ẹ ṣe kí má lè pẹ́ mo ti o yàrá kọlákà ṣé kí n tún pè ní. Abu Muhammad ó yẹ dáhùn dáhùn dáhùn náà di wà jẹ́zá fàkàrà ọlọ́run kó sẹ̀sàn rí fún ẹnì kọ̀ọ̀kan wa. báwo lè ṣe máa fún wọn. jẹ́zá fún lọ́kẹ́. now ẹ jí owó ọkùnrin jáde jẹ́zá fún lọ́kẹ́. ọlọ́run kó sọ ẹ̀fọn olóore fún ẹnì kọ̀ọ̀kan wa. now now oh alájẹ jazakallah khair náà ó kàn án lójú ni kò rán ó fi tó pọ̀ kò láìsí sìgá dáhùn Abudu náà ìlú àfúnlọ kẹrẹ so kí ọlọ́run kó san ẹnìkan kan wá lẹ́tàrí now ibo ló kù sí ibi tí ó bá kù sí ẹ dákun ẹ rí wa kí ọlọ́run kó rárá rárá torí èmi àti bọ̀dá mo bá ṣe náà kí ọlọ́run kí ó wá lẹ́sàn rẹ̀ o ìzákùn lọ́kàdà. Ah wọ́n rán mi létí pé àsòye tá a ní bùkátà sí. Oko ni. Ṣẹ̀rí ọ̀nà ilé ó fẹ́ sanwó lé oṣù mẹ́ta náà náà fún ó fẹ́ lé mi ìlú wọ́n ti lé wọn nílé yẹn limited time tí wọ́n ní kò ju three months lọ three months yẹn náà ó ti kán sẹ́yìn and bí mi ṣe mention figure yẹn ó ó dèmi náà láàmú pé èló la fẹ́ estimate fún order inter need the five hundred thousand ni yóò gbalé yóò sì yìí tó bá kù yóò máa fi tọ́jú àwọn ọmọ ẹ̀ títí tí ẹni tó bá fẹ́fẹ́ tí ó fi rí fẹ́ tó kí ọlọ́run kó dọ̀ máa bá tún rí inú àwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́ tí wọ́n sì ń bí ẹ̀dàkùn ẹ̀bá sọ fún wọn kọ́lọ̀n kó dákùn tí wọ́n ṣàràn ẹni kọ̀ọ̀kan wá lọ́wọ́ jẹ́sàkùn lọ́kàrà so ẹ̀kú lọ́nà No. Ẹ̀hẹ̀n, mo fẹ́ sáré ṣe àkáǹtì. Ọmọ bí ara, mi tá dégó. Bọ́dá? Ẹ̀hẹ̀n, ìjọba kọlọ̀kọlọ̀. Bọ́dá kọlọ̀kọlọ̀. Nítorí um, àsìkò, tó um, à ń sọ́jẹ́ sí okó bóyá kí a sọ gbogbo àwọn questions wọn tó di next hand call iṣẹ́ ọmọ kọ́nà wà ní kẹ́lá kí ó lọ́rẹ̀ lẹ́wà uh, lórí dáadáa. Jazakumullahu Assalamu alaikum wa rahmatullah. Thank you.